gbọ́dọ̀ sọ wípé ọ̀rọ̀ ilé ayé mi sọ mi. kí ló lè tó bẹ́ẹ̀. jọ má bínú ìwọ náà wo nǹkan tọkọ sí pépà yìí sórí nípa àwọn pensioners. kí wàá nìyẹn fi kàn yín. wo bí mo ṣe ń gbé pẹ̀lú ewu orí wọn tó ń gbé pépà káàkiri nítorí wọn sọ wọn fún wọn wọn náà wàá wá náà ń sìn tá à ń sáàfù orílẹ̀-èdè wa ṣé ta bá ṣe tó ń sìn táwa náà rí iṣẹ́ gbogbo nǹkan tá a ti fi àárọ̀ ọjọ́ wa ṣe ìgbà tó bá yẹ ká fẹ̀yìntì ká máa jọrọ ẹ̀ wọn wá ní sanwó wa fún wa àwa náà á di pé à ń káàkiri báwọn bàbá yìí ṣe ń káàkiri ìwọ náà wo age wọn ṣé nǹkan báyìí dáa ó yẹ káwọn ìjọba kọ́ wà nǹkan ṣe sí i náà kò proper ìwọ náà wo ṣé ìdùnnú àwọn ọmọ irú àwa báyìí ṣé ìdùnnú wa ni ta ń rí àwọn àgbàlagbà tẹ́yìn ìgbésí ayé wọn rí báyìí ṣé ìdùnnú tàwa náà ó máa wúwa lórí láti fẹ́ ṣẹ́ fúnjọba. ọlọ́run kò ṣàánú wa lórílẹ̀‐èdè. àmì ni because ó ti sú mi. ẹ jọ ojú bọ̀dá mi wà ní. wọ́n wà á ah, wọ́n wà lé ilé straight ni. inú mi tiẹ̀ ti dùn. nítorí jẹ́ ah, ẹ wá nítorí jẹ́ yìí ni mo ṣe sọ pé wọ́n wà lé o bọ̀dá ṣẹ́gun wáyé lánàá èmi ò jọ wọlé o ah, kódà màmá àgbà wa mi ò jẹ́ kán wọlé ọ̀gá ti ṣe ń gi. ẹ̀gbọ́n mi. wàláhì wọ́n ti ṣe ń gi ẹnikẹ́ni ò kàn lè wọnú lé yìí lásán o àmọ́ tó bá jẹ́ pé nípa tẹ̀yìn ni ilé ṣòṣe ni ẹ̀yìn ọmọ wọlé ni torí mo mọ̀ pé ẹ̀yìn mẹ́tọ́ ti yín. ẹ wo inú mi sì ẹ ti dùn mo rò pé wọn ò sí ilé ni. ẹ ṣe sá ẹ ṣe lọ sí wo. bí wọn bá sọ pé wọn sùn ẹ mọ dá wọn lóhùn wọn sùn. ó ń bẹnu lé. ẹ ṣe gbọ́ ẹ ṣàmọ change dẹ̀ mo fẹ́ fi kún owó ọjà mi gbogbo tí mo fi ń tajà mo ti fi jẹun tán. Fọláṣadé. sá. tí n bá ń wí a máa dàbí òwe bí mo bá ń sọ a máa dàbí ìjà ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ń ṣọ̀rọ̀ bínú àbúrò mi ló jẹ́ ọmọ ìyá ọmọ bàbá ṣé kí ni owó tí máa ní tí mi ò ní lè ran ẹbí mi lọ́wọ́ kí náà àǹfààní ìgbádùn ti máa rí tọmọ ìyá mi máa máa tàràkà but ẹ eh, understand me. àti pé máa ń sọ fún yín tó bá fẹ́ wá rí mi pè mí lórí aago náà àá lè sọ ohun tó fẹ́ rí mi fún tí ó bá máa ṣe é ṣe tí ò bá ní ṣe é ṣe òun ló kàn waste owó mọ́tò ló tún ń bọ̀ yìí. ẹ̀gbọ́n mi ṣéjì tó wà lọ́wọ́ mi náà ó ní mo fi wọ mọ́tò wá tí n bá tún ní kí n tún máa kọ́ ọ̀nù ẹ̀ kò sówó kankan lọ́wọ́ mi mọ́ kò sí wàhálà ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ olè tó bẹ́ gíjà wọnú ilé onílé lẹ́ǹkan ni gíjà ẹ tún kẹ́ǹkan sí ó tún máa bẹ́ jáde èmi ti gbọ́ tiẹ̀ mo dẹ̀ ṣetán láti help ẹ but right now mi ò ní owó kankan lọ́wọ́ ó máa fún mi bí ọ̀sẹ̀ méjì. ọ̀sẹ̀ méjì kẹ ẹ̀gbọ́n mi ò ti ó ti pẹ́ jù jẹrẹ. ṣé kí n parọ́ fún ẹ wá lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà náà. ọlọ́run á láṣìírí gbogbo bí tó bá máa múwò yẹn ni mo bẹ̀ lágbára ọlọ́run ọlọ́run á láṣìírí ẹjọ́ tó yọ lọ. after ọ̀sẹ̀ méjì yẹn wà á call mi ni màá wá lè sọ ìgbà tí mo ní agbára àti help owó náà ló need àti iye tí mo bá nágbára láti fún ẹ but jẹ́ kọ́sẹ̀ méjì pé kó tó pè mí mi ò dẹ̀ fẹ́ kó déédéé wá bí mi ò fẹ́ dà ẹ́ láàmú ni o. ló wá gbóni láṣẹ ẹ ṣe lọ ẹ ṣe lọ ẹ má gbàgbé mi. lẹ́lẹ́. ẹ káàbọ̀. bó ni. ẹ káàbọ̀. lẹ́yìn. ṣe dára a dúpẹ́. ẹ lẹ́. ẹ kú ọwọ́ ẹ. ẹ ká tàárọ̀. ó ga wo báwo dẹ níbi tẹ lọ. Eh, òde ìdùn. mi yẹn nǹkan ṣe ti gbé dé. lémi ni ọ̀rọ̀ pé báńdé yẹn ṣe ń lógún ọ̀ngbà alẹ́ ni àyè ní alọ́rẹ̀ fẹ̀ ronú hàn ni. báwo làwọn ìjọba wa ṣe wá ń ṣe báyìí èmi rò pé máa gbé dé bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ẹ̀ máa gbé dání wá ni. ọ wo akọrin kọrin kọrin ẹnu fẹ bó. irọ́. solidarity là ń kọrin yìí. irọ́. ọ àròwó gbà o àwọn onídìí ọ̀sẹ̀ yìí ń bọ̀. ọ̀sẹ̀ tó tún ń bọ̀ nítorí wọn ebi ń pa mí. ebi. Ah! àbí kéèyàn rówó ìgbà ah! kéèyàn ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ pátá àti kò wọ́n fẹ̀yìntì yéèyàn máa mẹ́yìn jẹun kéèyàn fẹ̀yìntì kéèyàn máa jẹun wọ́n á jẹ pé kéèyàn máa tọ́lọ́ wọ̀ ńgbà lásìkò dámi lóhùn o. ọjọ́ rẹ̀ mo bá o. Hmm. Ah! ebi ìdá lára hmm. ọlọ́mọ fi yà sí tèmi ẹ jẹ́ mú wọn bọ́ wá kiri. àbọ̀ èmi ni èmi ni gbogbo wóróworó yìí. mo fẹ́ pa ẹ̀pà yẹn sínú ẹ̀ ni. ọ̀pá ẹ̀pà èmi ni. Ah, n tẹ́mi náà jẹ lọ́sàn-án yìí. lémi ni. gàrí àtẹ̀pà ni àgbẹ̀pà ni jẹjẹ má bọ́ wá nù. gàrí gbogbo dòkó dòkó ná dòkó ibi yọ lọ́kọ̀ rọ ẹgbẹ́ yọ lọ́kọ̀ sífù. balẹ̀ mi ẹ̀gbọ́n bá ti mo dọ́dọ̀ sífù O ti ẹ̀ sú mi ọ̀sẹ̀ tó bọ̀nà tún dá fún wa O sú mi. bí ìrànṣẹ́ ń wọlé ní gbogbo ẹja o mi ṣe bẹ́ẹ̀. bóyá yàrá mi ilẹ̀ já ti rùn. Oh. ẹ̀gbọ́n ẹ̀ṣẹ̀ ọ̀lẹ́gbọ́n o ọ̀lẹ́gbọ́n rárá rárá ẹ̀ṣẹ̀ àná gidi àlọ́ ọ̀lẹ́gbọ́n wo mọ̀lẹ́lẹ́dá. ẹ wò mi wàá fi ẹbí mi fẹ́ ọkọ ṣé yorùbá mi ti yẹyin kò kú ṣe pé wọn làwọn ò fún wa wọn ló dọ̀sẹ̀ tó ń bọ̀ ó kújọ́ méjì kí ló dé ẹ̀dẹ̀ ní sùúrù ṣáà ọ̀nà kó bá wa ni. ọlọ́mọ àmọ̀ mo yà jẹ èèyàn èmi ni èèmà èèmà wa gàrí mu ẹgbẹ́ bẹ́ẹ̀tì. mo lẹ́lẹ̀ da o. Ah, ah, ọmọ àgbẹ̀ máa bọ́lẹ̀ àbí ẹ jẹ́ tèpo tèpo ni. ẹ jẹ́ máa bọ́ kápẹ́ ẹ jẹ́ bọ́ síbẹ̀. ẹ gba wìwì pẹ́ lára ẹ. Hmm. Ah, ìyá ti fẹ́ sún èmi báyìí o. a ní sùúrù kó gàrí ike wú ni eléyìí lú èmi o àbí ike wú. ẹ ọ máa wú o tẹ̀ ti sún èmi báyìí. máa mú yòǹgbó ẹ̀pà. gbogbo tó ti ń ṣẹlẹ̀. ara mi ń gbọ̀n bíi kí n ti róúnjẹ ni. tiẹ̀ sí ẹ wo owó tó ní kẹ wá gbà ọ̀sẹ̀ tó ń bọ̀ ni o. ẹsẹ bí ẹgbẹ ní kí wọn náà kà gbowó. ẹhẹ gbogbo ẹ̀yà join together. ó dà báwọn gbogbo ẹ̀yà tó ti sísú èmi náà. Ah, ọ̀lẹ́gbọ́n ah, ọ̀lẹ́gbọ́n èyí ta ṣánṣán kẹgbọn ẹ rárá. ẹ wo mi fẹ́. dáre dáre ẹ gbà mí kó lọ́wọ́ ìtọ́ dámi dáre ọlọ́mọ àṣàánú má má jẹ́ kí n ṣèyàn gbà sílé ìwọ ọlọ́run ṣé lọ́n gbà búrò yàn sílé kó tún dọ̀rọ̀ báyìí ẹ dámi láre. Dale! Dale! Dale! Mo ti mọ̀ pé bíi náà ló ma wà. Mo mọ̀ ẹ́ dára mọ̀ pé bíi ló máa wà bí. O si mu gbé o si mu sìgá. Ìyẹn kọ́ mo si ẹ̀ bá wá. Dám láre, ta ló kówó tí mo kó sínú ṣẹ́ẹ̀fù? Owó tí ọkọ mi send si mi ni last week pe kí n fi jeun ta ló kó. Ṣé wọ́n ni mò ba bá wí ni? Ìrònà owó wo ni? Owó wo ló ń sọ̀rọ̀ ń pẹ́ tí mi mò ń pẹ́ náà? Owó wo ni? owó wo lèmi ń pariwo lé lórí ṣé owó ní ẹsẹ̀ tó fẹ́ fi rìn kúrò níbi tí mo kó sí ni mo ń béèrè lọ́wọ́ ẹ pé owó tí mo kó sínú ṣáàfù ta lóko ó sọ fún mi pé owó wo ni mo ń béèrè lọ́wọ́ ẹ owó wo ni mo ń bí ẹ. o jẹ́ kí n sọ nǹkan fún ẹ mi ò mọ̀ ń pa owó kankan mi ò mọ̀ ń pa owó kankan èmi ò láì gbogbo eh, eh, eh, embarrassment tó ń fún mi ládùúgbò èmi ò kówó kankan ó ah, gbọ́ òfin ah, mi lẹ̀ náà. Ah. ṣọfẹ́ fi náà gbójú mi lójú nísìnyí ṣé mi rí owó lọ́wọ́ ẹ̀ ta ló fẹ́ kó ta ló máa ń kọ́ mi lówó tí ò bá ṣe wọ̀ mo bí ẹni sẹ ta ló fẹ́ kó. ó dàbí pé nǹkan ti ń fa gbó ṣé igbó lélẹ̀ àbí sìgá èmi ò láìkẹ́ o mo ní pé mi ò kówó yá dandan ni ah, ṣé eh, eh, eh, èmi àti yín nìkan là ń gbélé ni ẹ̀yin ò ṣe lọ bèrè lọ́wọ́ Túndé ẹ ṣe lọ́bìnrin lọ́wọ́ tó bóyá túnde kò yẹn mi ò láìkẹ́ ẹ bá fọ́ lè lọ ọmọ iṣẹ́ tó dúpọ̀ mùgbìn lọ́dọ̀ yìí kí ni ó ṣàṣẹ. túnde ò kì í jalè nǹkan tó bá fi lé túnde lọ́wọ́ túnde ò kì í gbé ìwọ ló máa ń gbé mi lọ́wọ́ ìwọ ló máa ń kọ́wọ́ mi túnde ò kọ́wọ́ mi ìwọ ló máa ń jówọ́ mi ìwọ ló ń jí ìwọ ló jí kò dẹ̀ bá mi kọ́wọ́ yẹn èmi mo jí èmi mo jí ó dà tó bá sọ pé mi mo jí èmi mo jí náà ni àdúrà náà tẹ́lẹ̀ bá kó owó blood to blood ó ṣe wò mọ̀ pé owó èèyàn lèèyàn kó yẹn ni ó dà mo ti kó mo ti yá mo dẹ̀ ti lò ó kó dẹ̀ sí kan tó bá yẹ sí wọ́n jẹ́ kí sọ́kọ́ fún ẹ ọdún tuntun la yìí o January la ẹ tó bá bá fi December àmàdánwò ẹ padà fún ẹ kí ló dé ah èèyàn yọwọ èèyàn yọwọ mo ya owó ni ok mo mo ti ya mo dẹ̀ ti lò ní ẹ nonsense mi láìkẹ́ o torí èlò torí èlò gan. dá mi láre olúwa dá mi láre ṣé nǹkan tó ń ṣe fún mi ṣó dáa ó tún tún náà sìgá sí mi lójú ṣé gbogbo nǹkan tó ń ṣe fún mi yìí tó ń ṣe fún mi yìí ọmọlẹ́yìn máa ṣe bẹ́ẹ̀ fún ọ náà nítorí ọmọ yìí pé owó ìsinmi àfi oúnjẹ sílẹ̀ àjọ ń jẹun yìí kì í ṣèmi nìkan ni mò ń jẹ ó dẹ̀ lọ kówó yẹn bẹ́ẹ̀ kí ni mo fẹ́ jẹ títí tó ṣù máa fi parí ọmọ tó bí a ṣe bẹ́ẹ̀ fún ẹ. mi ò láì kọ́kọ́ pariwo lásán ni ah, láti ọdún mi ti ń fa igbó ti tèmi eh, mi kò sápá mi lórí rí ó ṣe ajẹ́ pé gbàtọ́ wá bèrè owó èlú gan mo kó gan mi láì kẹ́ o torí kò jẹ́ kó mi lò máa máa máa pa. ṣọlá kó máa sọ pàtí dé wọ́n ti máa sọ pé mi àti ẹ̀sìn dé lá arúgbó ilé ni àbí ṣọlọ́kọ́ àti sọ ìkọ́ tó báwọn ènìyàn kò ṣe fún mi ṣó ti yẹ ọlọ́run máa bí ẹ àwọn ọmọ yẹn náà máa jẹ náà gbogbo ó tún lẹ́kọ̀ọ́ máa ṣe ó máa ṣe ju ìtọ́ ṣe fún mi ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ. mo ti mọ boys àdúgbò máa dẹsẹ ṣé oníkan tó ń pọ́n lé yẹ ẹ tó rò pé bóyá kinní kan wà ń bẹ̀ tó bá ti tú kàsálẹ̀ síbẹ̀ báyìí pé kinní kan ojú á tiẹ̀. aṣọ ọlọ ọmọ tí wọn náà àṣejù lọ́tẹ̀ lọ́wọ́ oníyan ìyá ẹ mọ̀ dínà mọ̀mọ́ ẹ jẹ́ kọ́mọ ó ṣòge. olúwa mi o ọ̀dẹ́yà ó pẹ́ yín díẹ̀ lónìí. mo ti béèrè yín láàárọ̀ ìtẹ́lẹ̀ wọn náà ti dé. Ah, èmi sì ti dé tipẹ́ olúwa mi. mo dẹ̀ ránṣẹ́ lẹ̀ pé tẹ́ bá dé kẹrí mi. èmi ṣe bẹ́ẹ̀ ń sùn ni. good um, ẹ jọ kí ni déètì ni èmi ìgangan tá a wà ń bẹ̀ yìí. Ah, <laughs> kódà kò lè yẹ èmi lé ọjọ́ kìíní oṣù kẹfà. ọjọ́ kìíní oṣù kẹfà ó túmọ̀ sí wípé oṣù tó kọjá ó ṣẹ̀ kọjá lọ lánàá ni. bẹ́ẹ̀ ni olúwa mi. Eh, oṣù tó kọjá lọ lánàá ìjẹ́ mo ti fún yín ní sálárì eh, owó oṣù yín èyí tó kọjá. Ah, ẹ ti fún mi ẹ ṣe bẹ́ẹ̀ rí ọlọ́run ò sì ní dá yín padà sẹ́yìn. ṣe rí ohun tí mò ń wá yín fún padlock tẹ fi ń ti géètì mo fẹ́ wo bí kí ẹ̀ bó ṣe rí bóyá ká pààrọ̀ ẹni o àbí ká ìfilẹ̀. èyí ah, jìnnà sí mi àmọ́ kí ọ̀hún wa ó sì dáa ó sì dáa olúwa mi ó ti kò sí ní tó ṣe ń sílẹ̀kùn dáadáa pàápàá. látẹ̀ni lọ iṣẹ́ ti bọ́ lọ́wọ́ iṣẹ́ yín dópin nínú ilé. ẹ dákun ẹ wò ẹ dákun gidi ọlọ́run mo fọ ọlọ́run ọba bẹ̀yìn ọlọ́run ò ní gbàjẹ́ lẹ́nu yín mo fọ ọlọ́run ọba ẹ dákun olúwa. ó máa ṣe o ẹ ṣe ìdọ̀bálẹ̀ yín ló fò ní nítorí ẹgbẹ̀rún ìdọ̀bálẹ̀ kò wọ́n kiri ó bẹ́tà kẹ́ dìde ńlẹ̀ báyìí o kẹ́ mọ̀ọ́dí tíṣẹ́ iṣẹ́ mi dópin ó ti dópin nínú léyìí. ẹ tètè gboko bòmí lọ kẹ wá ṣe tí ń síwájú. olúwa mi ẹ dákun kí n mo ṣe. mo ṣàlàyé fún yàbí mi sọ mo ní mi ò fẹ́ rí ẹbí mi kankan nínú léyìí mo sọ fún yàbí mi sọ. èwo ni. àbúrò yín owó ọmọ wa bíi ẹ dákun ìjọba àbúrò yín ni. àmọ́ ẹni tó wá. àmọ́ kí ni àmọ́ kí ni ẹni téèyàn ń bá nájà lèèyàn wò yàn kí wariwo ọjà èmi ni mo sọ fún yín pé mi ò fẹ́ rẹ́bí ẹbí mi tó wá ó ń wá ń lọ ń wá ń lọ ìyàwó mi tún náà ń pè yín ó náà ń sọ fún yín pé ihun tí ọ̀gá yín ò fẹ́ lẹ́ ń ṣe ẹ̀mí rọ yín nítorí pé ó jábúrò mi mo rán yín ni ó jábúrò mi ó wọnú ilé lọ nísìn bó ṣe ń ṣí fridge ló ń ṣí cupboard ó ń ṣí wardrobe ó ń kó bàtà ó ń kó aṣọ gbogbo oúnjẹ tá sílé gbogbo ẹ̀ ló jẹ tán òun ló bá mi ṣiṣẹ́ ẹ̀ ni mo dẹ̀ sọ fún yín mo ní mi ò fẹ́ rẹ́bí tipa ni ọ̀ràn wà ń bẹ̀ ni ẹ̀ ẹ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu nìyẹn ẹ lọ síbi tẹ́ ti máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu iṣẹ́ yín dọ̀kun. ẹ dákun ní tí mo rò ń bẹ̀ ni pé ọmọ onílé yìí ṣàjòjì onílé ni. ṣe rí òwe yẹn ẹ lọ pa níbi tó bá ti wúlò ẹ wá jáde. ẹ jọ olúwa mi. àní iṣẹ́ yín ti dọ̀kun. ẹ jọ ẹ dákun. ọlọ́wálé. ẹ ah, dákun ẹ dákun. ẹ bá pariwo jù máa pe ọlọ́pàá sí yẹn ẹ dẹ̀ sùn àtìmọ́lé yẹn ló máa le jù ah. nínú owó oṣù bẹ́ẹ̀ balẹ̀ tó fi máa sanwó fọlọ́pàá ẹ̀yẹ wá jáde ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀ jáde jáde. gbèsè dé o. Ah! ẹ kú déédéé wòyí o èyí ni ìròyìn ní ṣókí olúbíyì ọmọbọláńlé lóníròyìn o ààrẹ orílẹ̀-èdè wa goodluck ebere jonathan ti pàṣẹ ẹ̀yáwó fún gbogbo òṣèré ní nàìjíríà lẹ́yìn rògbòdìyàn àti ẹ̀hónú tí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ti ràn síjọba ààrẹ pàṣẹ kí wọ́n san gbogbo owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Eh, ọ̀sẹ̀ ọlọ́run o ọlọ́run oyèdèpọ̀ ọ̀sẹ̀ ń i always be a winner. ìjọba ìlú èkó ti pàṣẹ kí gbogbo ènìyàn jáde síta ní ọjọ́ sátidé tí ó kẹ́yìn oṣù yìí láti ṣe ètò gbálégbáta bí wọ́n ti máa ń ṣe ní oṣooṣù ìròyìn ní ṣókí kò ní jù báyìí lọ o ẹ pàdé wa ní dédé aago mẹ́wàá alẹ́ fún ìròyìn àgbáyé ilé ò ní wa o bẹ́ẹ̀ sì ni ọ̀nà nínà wà ìlú èkó yìí ò ní bàjẹ́ o ó dìgbà o. mo ń sanwó ra lọ́sẹ̀ yìí ń bọ̀ ẹ́ ó tàbí ẹ̀tàn ojú tànà mi àwọn owó wọn ti torí tèmi ó dá yí babaláyé sì dúró lẹ́nu iṣẹ́ ó ní o òní wọn sọ pé ìjọba ti fọwọ́ sí ẹ̀sìn àwọn alẹ́ ọ̀sẹ̀ yìí ń bọ̀ yìí ẹ̀ tán. <laughs> tánú o <laughs> ah, ah, ah, ọmọ olóhùn apẹ̀rẹ̀ hello sẹ́ẹ̀wù <laughs> àgọ́ eríire náà ìwọ náà ti gbọ́ ní òsì ìdí tẹlifíṣàn lèmi náà rà á sọ̀rọ̀ yọ ní kànmọ́kànmọ́ báyìí ni àgọ́ eríire ẹgbẹ́ owó ọ̀hún ire làá mọ̀ nǹkan rẹ ni gbogbo ẹ̀ mọ̀ ẹnu kọ wọ ọkọ orin jọ lókù kọ́ máa tarin nìṣó lókù bẹ́ẹ̀ èèyàn bá bá lọ èmi <laughs> yóò bá wọ lọ ti ra rí ọ̀rọ̀ àwọn agúnlẹ̀ gbìm owó ìní tán ìní tán láìláì ó ọmọ olómù <laughs> ẹ ọ̀sẹ̀ wọn lọ Elédùmarè èyí ah, ah. jù bá ń lọ sífù èyí ṣe ìyẹn rẹ kọ́bọ̀ àtúnú àtúnú ah, lábísí kòkó lábísí kòkó ọ̀sìn àbí kòkó bá so lábísí jẹun bí kòkó ìkànṣó bí ṣe jẹun <laughs> ọjọ́ ìwọ náà ti gbọ́ ó kárí ayé aṣọ ní ṣúgà èèkàn. alọ́sẹ̀ yìí ń bọ̀ ní gbogbo gbowó ní gbogbo amúhù ká ṣe nǹkan lé lókù ọ̀sìn mọ́tò lọ rà èmi ní ọkọ̀ <laughs> ó ti di wíwẹ̀ nu lọ́dọ̀ lálẹ́ ti máa mọ tirẹ̀ lẹ̀ kí wíwẹ̀ ti nu lálẹ́ ọ̀sẹ̀ o <laughs> ọmọ àgẹ̀ owó ti dé <laughs> ó tàbí ẹ̀ tán. kí n má pààrọ̀ ọkùnrin dè. ìwádìí tó sọ pé kí n bọ́ ìwádìí mo béèrè o wọ́n fi ń yé mi pé ẹja ni kì í ṣàkàn bí kò sọ́nà bí kò má lọ. kí ni gbogbo yẹn ń sìn èmi ò láìkẹ́ o ṣèbí ṣèbí torí pé bá ṣe jọ jẹ́ òun mo ṣe sẹ́kí wọn abẹ́ pé ókè tí n bá fẹ́ jáde o ìgbé kí n wá yẹ̀ wò ìgbé bóyá kí n lọ rí kí n dẹ̀ bọ́ rí mo á mo á bẹ kó dì mí lámùrì mo á sọ fún ẹ̀ǹtì o sọ fún mi pé nǹkan ẹja ìkan akàn èwo ni ká dìmú bẹ̀ èmi ò láìkẹ́ o o sọ fún mi pé bu ní ẹ̀nà dáre ìbá dáa kó o gbọ́ òótọ́ ọ̀rọ̀ sẹ́mi tí mo ṣẹ̀ṣẹ̀ ń bọ́ wo sẹ́yìn sí mo jájòjì sí ọ ni àbí ètò lọ sẹ́yìn tó lọ re tó bọ̀ re ṣé o mọ̀ bú mi gbà náà ṣé léyìí tí mo wá rí tí mo rí pé ọ̀nà ta kókó pé kò sọ́nà ń bẹ̀ tí mo ṣàlàyé fún ọ iyún lẹ́nu mi rùn. mo mọ̀ ẹ́ pọ́wọ́ ló ń bá mi sọ̀rọ̀ jà ni kó gbẹ́nu sọ kí ni gbogbo òṣìyẹn gan wo má sọ délẹ̀ o má sọ délẹ̀ torí pé mi ò láìkì rárá wo jẹ́ kí wọ́n sọ kankan fún ẹ sórí bí mo ṣe wà èmi á lọ síbẹ̀ má lọ rè má dẹ̀ bọ́ rè o gẹ̀ẹ́tì ṣòwárí ti bá dé láyọ̀ yẹn tán gbogbo nǹkan tó bá jẹ́ pin tiẹ̀ má kó wá fún ẹ. o ṣeun o ẹ bú o ṣeun yóò dáa fún ọ. ọ jèrè o. àbá hundred naira ló mi. Ah. ọ̀sẹ̀ ní sùn. hundred naira ló mi seventy naira lẹ fún mi látago mẹ́rin. wo fẹ́ mọ nǹkan tó bá dé kílẹ̀ tó ṣu ni. bá mi gbà bá àwọn èmi dé ojúlé lójú sànú. látago mẹ́rin. má bínú ọmọ mi. kọ́dọ̀ ọmọ bẹ́ẹ̀ ń lọ náà. wo bínú mi ṣe ń dùn inú wọlé dùn kálẹ̀. ẹ sanwó pé ẹ tún gbá koto mi lọ ẹ bá mi gbá koto. má bínú ọ̀bọ ah, ah. mo ti gbàgbé inú mi dùn ní. lẹ́rọ mi ẹ jèrè o kó kó sì owó làwọn ń ṣayé. ọ jèrè aya yíyọ àwa mi bá a. ọmọ tí owó ti owó kúkú sí owó ti wọlé ààrẹ ìjọba ìjọba rẹ ní náírà ìránṣẹ́ o rámúlérí ránṣẹ́ ẹ ọjà palẹ̀mọ́ palẹ̀mọ́ máa bọ̀ fìsọ́lẹ̀ máa bọ̀ máa bọ̀ Ma pẹ́ o ìrà kankan bọ̀ ìrà kankan bọ̀ wọ́n lò gbéra. báyìí á lè máa bá wọn èèyàn sọ̀rọ̀. olúwa máa ṣe é ọlọ́run máa ṣe é mo mà dúpẹ́ pọ́nmù ìyàwó kan o mo dúpẹ́ lọ́wọ́ ìkúnlẹ̀ àbíyá mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá bàbá wa náà inú mi máa ń dùn ní ṣé wọn náà rí báyìí èmi láláyọ̀ lọ́jọ́ tèmi yìí ọba mi yọ ni. ẹ ẹ o iṣẹ́ rí tí nǹkan tó lọ́ọ́ máa máa ṣe definitely máa ṣe ni gẹ́ẹ̀tì nítorí tí n bá pọ̀ jókòó gbà mí tí máa rántí pé mo rántí gbogbo gbà tí mo wà lọ́dọ̀ àǹtí mi tí mo ẹ̀mọ́ ọ̀tá kò bá wà. ọ̀rọ̀ ẹ̀ bá wọ̀ sí mi wọ́n wá rẹ̀ sí gbogbo gbà náà ni máa ń fàdó àrùn ẹ lọ́wọ́ mm. mo dẹ̀ dúpẹ́ náà pé Ọlọ́run jẹ́ ká dùn àrùn kó gbà lórí. bọ̀ ẹ̀yin náà gbà fún mi gbà ẹ̀. a ah, mi gbọ́dọ̀ gbà fún mi. ẹ bá mi fà. àwọn ọmọkùnrin gbọ́dọ̀ ṣe é. <laughs> ọmọ kiri rọ. Hospital, I'm not sure. Can't fix it. I get bó ṣe jẹ́ ìyẹn àti well eh, nǹkan tí a ṣe ní for now eh, tí a lè gbàdúrà pé kí ọ̀rọ̀ jẹ́ kí ojú báyìí lọ. ìlú adámilára ṣorí lè tọ́ náà ṣe fún yìí ibi tó ṣe dé yìí kò ní takú síbẹ̀ lágbára ọlọ́run. àmín àmín ìyá mi. olúwa ó ṣe o olúwa ó ṣe o àmọ́ dámiláre ṣùgbọ́n pé tọ́lọ́ bá ṣe oore fún èèyàn tó tẹ́lẹ̀ ṣùgbọ́n pé ó kún kankan ṣá. kí ni ẹ. kí ni bó mọ nǹkan tó ń kún. actually nǹkan tí èmi kàn rò ni pé tí ọlọ́run bá bá iṣẹ́ ìdèbí tó dé bóyá kí èèyàn kọ́ ra àwọn cars jọ kó wà nínú compound kó kọ̀ pọ̀ gan ẹ gẹ̀ẹ́tì àti kí mọ́tò kọ̀ yàpá sínú compound níbẹ̀. sọ̀rọ̀ káà ni mò ń bá ẹ sọ gbogbo èyí wà nínú ọgbà yẹn ń kọ́ mi ì bẹ́ẹ̀ sọ̀rọ̀ káà ó kun ìyàwó ìyàwó ló kùn àìwọ́wọ́ bí mo ṣe wọlé yìí nà ó yẹ kí n rí àwọn ọmọ tó mọ máa pè mí àmọ́ mi mọ́mì mọ́mì ẹ káàbọ̀ mọ́mì wá jókòó bí mọ́mì wá ṣe bá mi ìrọ́mọ kankan. ẹ actually àǹtí mi bí ẹ rí yorùbá bọ̀ wọ́n sọ pé nǹkan tí èèyàn bá bò òun ló máa ní iyì gẹ́gẹ́ ẹ rí actually gbogbo aṣọ kọ́lé yòó ń sá sọ̀rọ̀ èmi náà ti ń rò tẹ́lẹ̀ náà pé ah, tí ọlọ́run bá ṣe nǹkan báyìí fún yàn the next thing ni pé kéèyàn fẹ́ yàwó Eh, tèmi náà dẹ̀ ti wà lórí ẹ̀ yes èmi náà ń try láti eh, wá nǹkan kan ṣe ẹ <laughs> eh, get ẹ àmọ́ ẹ mọ̀ gbogbo àwọn obìnrin tó wà ń sìn ẹ lè ẹ bá mọ eléyìí tó fẹ́ yín tọkàntọkàn àbí eléyìí tó fẹ́ yín torí nǹkan tẹ ní so èmi náà ní láti take time òun ni gbogbo nǹkan tí mo ṣe àmọ́ very soon i mean very soon <laughs> ẹ máa rí angel mi. <laughs> ti fẹ́ yà wò wà ṣé wò ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀sùn lọ́rùn inú mi dùn. ẹ àǹtí ẹ wò ṣe rí gbogbo nǹkan tá ṣe ẹ ti ṣe size látàárọ̀ àti gòkè àti lọ́gbà àti làwò náà kí ni kí n fún yín sẹ́n. mo tiẹ̀ sí yó. actually ká sọ pé bóyá táyìn gbà kan ni màá ní kí n fún yín ní gbó. <laughs> àwọn mi ní iṣẹ́ ọ̀fun ni màá yín wáìn. ìyá ẹ jẹ́ kí n. owó kí ló ṣe ń bi. o pàdé ọ̀rẹ́ ẹ̀. èwo nínú wọn. àwọn kọ́sítọ́mù ẹ̀ tó máa ń wẹ̀ wá. èwo nínú wọn. bá dáre. dáre ẹ kí ló ṣẹlẹ̀. wọ́n ní gbé kinní fún ẹ̀yìn. ẹrù ọwọ́ rẹ yìí. ọwọ́ gbẹ náà owó ló wà bẹ́ẹ̀ òun. ẹ ti gbé fún mi kí n wò ó. dáre ah! ni o gbówó ìfún mi. ìwọ wa wọlé lọ jẹ́ sáré lé. ìwọ tó wá lọ ní wọn kí a fẹ́ sáré lé lọ ní fẹ́ lé lọ ní mò ń bọ̀. Báwo. I'm fine. Mm, sure, okay. As you can see, I'm alright. Asha. Eh, eh point of correction àṣàkẹ́ lórúkọ mi. ẹ eh, but ọjọ́ tí a máa meet àṣà ló porúkọ fún mi. ẹ eh, well àwọn ọ̀rẹ́ mi náà máa ń pè mí láṣà mm. ìyẹn nígbà tí mo wà ń sọ àṣàkẹ́ gbogbo lórúkọ táwọn òbí pè. anyway eh, àti àṣà àti àṣàkẹ́ honestly what's the problem. yeah um, what a lovely place we have here. thanks thanks she like it. It's alright. Yeah. In fact, ó pọ̀ ju nǹkan tí mo expect láti rí lọ. Ah, ọ̀gá. Má bínú, ìjọba ń gbẹ̀dá ní. Easy. Yeah, thanks. <laughs> Oh, ẹ aku malu, lọ malu. Okay. kó má lọ <laughs> <laughs> ok. <laughs> ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ah, mo dúpẹ́ torí pé yorùbá bọ̀ wọ́n ní ẹni tí wọ́n bá ṣe lóore tí ó bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pé ó jọ mi lójú ó promise mi kó máa wá sọ́dọ̀ mi ò dẹ̀ wá obìnrin ah, bíi tiẹ̀ ṣọ̀wọ́n and sórí nǹkan tí mo tún fẹ́ fi yẹ òun ni pé ọjọ́ tí mo gbẹ yẹn ah, ni mo ti ń wé pé ṣé ọlọ́run ló dá ẹ ní àbítà ni sórí ọ̀tọ̀ ni pé kí èèyàn rí obìnrin kó lẹ́wà kó rí pé ẹni yìí ó dáa ọ̀tọ̀ rí pé kó rí obìnrin kó jẹ́ obìnrin tí o nífẹ̀ẹ́ látọkànwá má jẹ́ kí n parọ́ fún ẹ mo nífẹ̀ẹ́ látọkànwá mo láìkẹ́ choice mi ni choice ẹni mi and ah, i don't know mi mọ̀ mo ti ṣe lè put ẹ̀ mọ́ àṣàkẹ́ ṣùgbọ́n má yẹn parọ́ fún mi mi ò fẹ́ mú ẹ gẹ́gẹ́ bí boyfriend and girlfriend èmi fẹ́ máa tọ́jú ẹ nù mo fẹ́ mú ẹ gẹ́gẹ́ bí ìyàwó ìyàwó tó máa bá mi kalẹ̀ tá máa understand ara tá máa bímọ fúnra wa I love you yes sori mi ní láti ṣe máa sọ pé bóyá mo ń lọ báyìí mo ń lọ báyìí mo kí n tó lè sọ pé ìṣe tí mo fẹ́ lélẹ̀ yes jẹ́ mo wò sọ fún ẹ straight pé mo love ẹ. Hmm, ẹ̀yin ọkùnrin abẹ́yìn náà kọ rẹ̀ ẹ̀yin tó yẹ pé tẹ bá fẹ́ gbá àwọn ibà kò sí nǹkan tẹ̀ lè dá lára àmọ́ tí nǹkan tẹ̀ ń fẹ́ tó bá ti tẹ̀yìn lọ́wọ́ tó kò sára tẹ̀ gbé e yọ òun ló máa dé kóbìnrin máa pẹ́ máa ní mohammed ten i'll call you back ọkọ máa ń ṣáàjì fóònù ẹ máa gbé oríṣiríṣi excuses tí ò ṣe kí ni ẹ máa gbé dé àbí o fẹ́ sọ fún mi wípé bí ilé ìṣe tóbi tó yìí kò sí obìnrin kankan tó ń bẹ mójútó lé hmm. kò sí obìnrin tó ń pọ ata sí ẹ lẹ́nu. kò possible yes. anyway èmi àṣàkẹ́ o mi ò ní fẹ́ kí èèyàn sọ mí di òyìnbó ọ̀sán gangan torí mi ní fẹ́ kàn dán mi gbóná lé mi lórí eh. máa ń mọ̀ bára mi. sórí bó ṣe rí gbogbo bí bó ṣe tó yìí kò sẹ́ni kankan tó ń bá mi gbé bẹ́ẹ̀ èmi ni mò ń gbé bẹ́ẹ̀ fúnra mi ah, ah, kò sẹ́ni tó máa dóhun gbígbóná lé lórí for God's sake sórí torí bí kò sẹ́ni tó gbé pẹ̀lú mi ni mo ṣe ní God láti sọ pé kó wá kí mi kó lè mọrú èèyàn tí mo jẹ́ èmi tó ń wò níwájú ẹ̀ èmi ò ń lébìnrin kiri o mi ń double date mi dẹ́ humanize yes nǹkan tí n bá fẹ́ òun ni mo fẹ́ torí pé wọ́n ni mo nífẹ̀ẹ́ ni mo sọ pé kò wá sí ilé mi kò kọ̀ wá tẹ̀ wo bí mo ṣe jẹ́ àṣàkẹ́ àṣàkẹ́ àṣàkẹ́ inú mi á dùn tí o bá lè dùn mí nù ọlọ́run adé dùn wọ́n náà nù mi ò dẹ̀ ní disappoint ẹ̀. tó bá jẹ́ bẹ́ẹ̀ mo ń fi àsìkò yìí dá ẹ lójú pé mo ti gbọ́ mo dẹ̀ ti gbà. irọ́ ni o ti gbọ́. but condition kan wà. condition wo nìyẹn. tó bá ti lè fi dá mi lójú tó ń ṣèlérí fún mi wípé gbogbo nǹkan tí èmi àṣàkẹ́ tí má ti béèrè látọwọ́ ẹ̀ gbogbo nǹkan tí má ní mo fẹ́ gbogbo nǹkan tí mo bá ní kò ṣe ló máa máa ṣe fún mi kò sí problem. àṣẹ ti gùn màá dẹ̀ jọ ẹ lójú wo ṣorí láti sìn lọ in fact kò tiẹ̀ tó béèrè lọ́wọ́ mi láṣẹ ti gùn owó ṣe kúkú sọ fún mi pé pọ́sìn tó ti kú jẹ́ ká wú òkú yẹn ká dẹ̀ tuntun sí padà máa ṣe fún ẹ yes ìyẹn ló le jù kò yẹ máa ṣe fún ẹ máa jọ ẹ lójú ah àṣàkẹ́ ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ ó ṣe gan ẹni so much ah, ọlọ́run adẹ́gbàdùn mi tó ah, ọlọ́run ní jójú tiẹ̀ i love you ó ṣe gan mi jẹ́ ká toast ah, láti àsìkò yìí lọ gbogbo nǹkan tá à ń fẹ́ ló máa tó wa lọ́wọ́ láti àsìkò lọ a máa bára wa kalẹ̀ ni jésù ló wà. <laughs> That's my love. Ah, thank you. mi ò wó kọjá kádàrà hmm, owó òfò owó àdánù ah, kọlọ má jà àríkò òjijì èmi ò wówó òjijì o bẹ́ẹ̀ ni ò wówó fò ń wówó àdánù owó ẹ̀jẹ̀. Hmm. o lè bá ń gbélé bàbá tiẹ̀ lọ ntọ́nà bá máa ṣe láyé kò ní sáláì mọ̀ sí i ah, àwọn ẹ̀dá là ń kọ́jú ọlọ́run ọba òwò kò rẹ́bi kan gbogbo pátápátá gbogbo tẹ̀dá ó bàjẹ́ láyé yìí ọlọ́run bá ti mọ̀ ẹ̀dá là ń kọ́jú. ló bá ògbélé dé clayton dúró mọ́ mi lójú o ò fẹ́ kí n sọ àmì. kí ni kí ni náà pa ó dẹ̀ sọ pé iṣẹ́ mi jẹ́ kó sùn látijọ́ ẹ̀ báwo ṣe máa lóbìnrin létí mi lè fọwọ́ kàn kí ni kí ni gbogbo yẹn gan n ó dẹ̀ ń chìtì mi òun chìtì mi òun chìtì mi odò mi lè sọ̀rọ̀. ṣé gbogbo nǹkan tí èmi àtẹ́jọ́ ṣàdéhùn ṣé gbogbo ẹ̀ ló ń ṣe fún mi ṣé gbogbo nǹkan tó bá mi sọ kí n tó bẹ̀rẹ̀ relationship yìí pẹ̀lẹ́ ṣé ògbà ló ṣe ìwé ẹ̀fọ́. kí ló béèrè lọ́wọ́ mi tí mi ṣe. after all conclusion wa kí n tó bẹ̀rẹ̀ relationship yìí pẹ̀lẹ́ ni pé ó ní gbogbo nǹkan tèmi àṣàkẹ́ bá béèrè lọ́yẹ̀ ló máa ṣe ṣé o ti wá ṣe. gbogbo nǹkan tó béèrè lọ́wọ́ mi kọ́ ni mò ṣe fún ẹ. property ẹ̀ tó sọ fún mi pé ó máa change orúkọ mi sí ṣé o ti ṣe. ṣe ìwọ ṣe rán mi létí àbí wọ́n béèrè lọ́wọ́ mi tó bá béèrè lọ́wọ́ mi ṣé mi ní ṣe fún ẹ ni meanwhile gbogbo ẹ̀kọ́ ni mo ti change tí mo ti ṣe lẹ̀ àbí ṣé èèyàn kì í gbàgbé kan mo gbàgbé ni tó bá jẹ́ pé torí yẹn ni mo bọ̀ máa gbé fún. mo ti bí pẹ́ẹ́lẹ̀ sílẹ̀ lọ́dún gbàgbà ìyàwó ya ló yá sọ ó fẹ́ ká ń ṣe ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀. bọ́ bọ́ sábẹ́ aṣọ bọ́ eh, eh, sábẹ́ aṣọ. ní sùúrù náà kílé tó ń ṣe báyìí náà. àpé mi ti wo everything ti ń ara mi ti wà lọ́nà gidi gan. dáre mo ṣẹ̀ṣẹ̀ wọ́n ní sí pé mo nífẹ̀ẹ́. àlejò náà ti gbà ẹ wọ sí ẹ kí kọkọ má bà ìyàwó mi ẹ mo ní kí gbé ilé ìfọ ìkẹkẹ step down ah, kí wá wá nǹkan ẹ kú jókòó ọkọ. pẹ̀lẹ́ aya mi. yes ma àgbéyà ṣé traffic kò pọ̀ jù kí mo pé àdúgbò ti wá yí. òun kò pọ̀ jù ṣé má jà. yes ma ṣe gan. ọkọ ẹkú ìjókòó. àǹtí ṣé kò wá stressful jù. Hmm, kò tiẹ̀ sí. traffic ńkọ́. ah ah traffic kẹ̀ torí àdúgbò wa ń bíbá yóò máa ń fọ́nì at times èèyàn lè kò sí traffic ẹ̀ fún kéèyàn lo two three hours èwo ní ìtẹ̀wá kí mi kò ṣe tẹ́ máa kánjú lọ. ìyàwó mi ilé mi ilé mi ṣorí ní ìyèsí ṣe tí mo dé yìí mo lè lo oṣù kan mo lè lo oṣù méjì mo lè lọ dúkọ ó tẹ̀lé má lọ mọ́ èèwọ̀ kò sí problem ilé nílé yàrá pọ̀ tẹ̀lé sòsì bàbá ọkọ mi ẹ kú jókòó ẹ pẹ̀lẹ́. àti. Sidi. Ẹ báwo sọ. Báwo ni Tunde? Baby báwo? Sure okay. Ẹ eh, Tunde báwo? Stubborn boy. <laughs> Pẹ̀lẹ́, dáì eh, àti mi. Ẹ pẹ̀lẹ́, ṣé kò rẹ̀ ń jù? Amú àwùjọ. Ẹ eh, Tunde, sórí Èkó ló ti dé yẹn o, ó máa ní láti ṣe jẹ́jẹ́ o kò ń ṣe gbogbo àwọn ìwà tó máa ń wù ní abúlé tó máa ń lé àwọn ewúrẹ́ kiri àwọn nǹkan tí òkò tó máa yọjú sí ẹ̀ wọ́n ń ṣe yẹn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kò take it easy ibi tí wọ́n bá fi ẹlẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ibẹ̀ ló máa ṣọ̀ eh, eh, o gbọ́. sweetheart o ọ̀nkú tí ronú kì í ṣe bébì ní ìwọ̀nba wọn náà ti ra àtọ́ ti lò ní èkó sọ ó yẹ kó tí mo kọ́ tẹ́ kò ń sọ. mo ní wá ti sọ fún mo ní láti sọ fún tó lè yé. <laughs> Eh. sweetheart mm. ẹ fún èmi láàyè kí lọ wá nǹkan tí ọkọ mi máa jẹ torí tí wọ́n dé mo fẹ́ kí ẹ̀kẹ́ wọn kú yọ sí. ok kò sí problem kò sí problem ẹ àmọ́ kó tó dìgbìn o lọ ẹ wàá try láti bá mi mú Túndé lọ sí guest room oh. kò yẹ ẹhẹn kó bá mi gbé báàgì. Oh, kò sí problem ó yẹ jẹ́ ká lọ. ìyàwó mi jù sí kún bẹ́ẹ̀ o kí ẹsẹ̀ bá ní ìpọ́n ìyá ló máa dún fún mi o ìyá sí problem apá mi. Túndé ẹ àti mi ṣe wà right. mo wà ókè o. mo ti ẹ ti rí ẹ ti ẹ ti change ṣé kí n bá yẹ kó sí. mo wà ókè. ok ok ok báyìí náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni mo ti sọ jẹ́jẹ́ náà ló dé mo máa ṣe gbogbo tó bá dẹ̀ ti sọ pé kò ṣe náà ló máa ṣe ṣòfò. so obìnrin ni wọn máa lò síntín. ẹ wo sista ẹ jẹ́ kí mi sáré lọ sọ́jà mo fẹ́ bá yín ṣe àwọn ìgbé kan kí n yí mọ́ àtà ẹ jẹ́ kí n sáré lọ yín gẹ̀gẹ̀ so that mo fẹ́ sáré dọ́jà mo fẹ́ get one or two things mi ò ní dé ṣùgbọ́n ẹ kú ìjọba tó ń la ní ayá rẹ̀ o ṣe dé ìfúnsìn wà á wà á bẹ̀rẹ̀ sí very soon ah. ṣùgbọ́n kí ló ṣe. àgbẹ̀ mi toilet wà. ok ẹ fẹ́ lọ toilet. ó máa gbé ní kùnrin mi. ẹ ṣùgbọ́n ẹ pẹ̀lẹ́. báàgù dé nù bóyá o. Ah! kí ló dé. inú yẹn ní mi kọ. ẹ bóyá ẹ jẹ́ pé kí ló ṣe wọ́n náà. jẹ́ kí ló mi.

ẹ lọ sí ward four àwọn patient wà bẹ́ẹ̀ ẹ pa kàn họ. okay sir. bí kí ló dé ìṣe nílé ń ṣe bọ́lá dé máa fún yín ṣe ìjọba wà lára wọn. ẹ ṣe gan ẹ wo ẹ jẹ́ ká ra lọ́fíìsì dókítà kò ní ìdíkọ àwọn lọ sọfíìsì ká ká tó sọ̀rọ̀ ẹ jọ báwo ni ara wọn kí ni kí ló ṣe wọn àti pé báwọn ṣe báwọn ṣe wà ń sìn ṣé kò sí nǹkan kan mọ́ ṣe ẹ ti bá mi ṣe àbí ara wọn ti yá. Mr. Dare yes. ṣe rí níbi tọ́rọ̀ dé dúró mo máa fẹ́ kẹ́ ẹ gbà wípé gbogbo nǹkan tó lọ́n bá ti dà síyàn lágbádá hmm. èèyàn ní láti máa yan ni. ẹ ṣe rí bí kíní ẹ ṣe ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà mo ṣe fẹ́ kí n máa gbé wọn bọ̀ lọ́dọ̀ yín torí pé mo mọ̀ ẹ́ kò sí ní àwọn ọmọ ayá láti bí lọ. Mr. Dare. Um, We tried our best, but to no avail. Ẹ eh, kí ni mímì? Wọ́n ti kú! ṣe ọlá ìgbogbo ibi gbogbo ẹjọ́ mi tí mo fi hàn yín o tún rí láti sin tí mo rà fún ẹ ṣọlá ìgbẹ́. because mo kàn ní mo kàn wí pé bí yàrá kan tá à ń gbìyàn kò kò wá òkè fún wa láti máa gbé àti pé all those stuff àwọn ohun tí ò tẹ̀ tó yàn kan máa sọ̀rọ̀ sí wọn láti lè ṣe bẹ́ẹ̀ wọ́n à. mo máa ní kí ni. jọ gbogbo tó ná sí òbí níbo ló ti rí. ilẹ̀ dáàdì tó wà ní abúlé òun la tà gbọ́wọ́ yẹn yìí kú o bọ̀ díẹ̀ tó kù mò ń wòye pé àwọn tv station kọ́ lè mú ẹ̀ àzíníṣẹ́ abaláwo tó ń ṣe. ó ṣe ọlọ́wà dúró tiẹ̀ ok nǹkan tó ń try láti sọ fún mi ni pé àwọn owó tó tún ṣẹ́kù yẹn ó tún máa ná lé mi lórí pé a máa lọ fún program station àbí àwọn tó máa ń ra program station àbí a lè sanwó fún wọn. Mm wọ́n lè máa ara wa náà wò láti máa polówó oògùn wa ìyá ó ṣe àyà mi àjọ tí mo ti fẹ́ ni mo ti mọ̀ pé aya mi ni mo fẹ́ mi ò fàyà láyà. mo ń ẹ tó ń tì mí lẹ́yìn kò ní para lẹ́yìn mi. èmi gangan náà tó wá ń ṣèrànlọ́wọ́ fún mi ò ní disappoint. gbogbo ọ̀nà tó lè máa fi rí dùnú lára mi mo rẹ́ẹ̀dì láti ṣe fún wa. ìgbọ́n náà ṣe ń mi ṣe tó mo mọ̀ pé mo ní ipò nínú ilé yìí àmọ́ mo fẹ́ fi ipò mi mo fẹ́ kó fi sack gateman àti house help. ṣé mo ṣe é. nǹkan tó wù mí ló sọ ni. ó dà tí màsà kí wọn ló fi wá ṣe gbogbo tí wọ́n ṣe. ìjọba mi náà kí ni iṣẹ́ ẹ̀ kí ni iṣẹ́ ẹ̀ so ìwọ ni iṣẹ́. ṣé o sì. o sì fún bẹ́ẹ̀ bàbá àṣìṣe àṣà mọ̀ pé tí n bá ti wọlé báyìí mo mọ̀ pé màá rí kọ̀kọ̀ gbà lọ́wọ́ yín ẹ mọ̀ kò sí kọ̀kọ̀ lọ́wọ́ ọmọ bọ́ọ̀ yìí. <laughs> ẹ má bínú sórí táìmù tí o wà yìí mo bízì àbí ìwọ náà ṣáà rí pé mo bízì bóyá o kò padà wá. bàbá kílẹ̀ ṣe. mo ń faṣọ. ọ̀gbẹ́ni bá mi gbé kí ni ọwọ́ ẹ̀ jẹ́ kí n ṣe ìgbọ́dún mo ṣe. Come on, what, what, what are you trying to My chairman. máa wo bó ṣe ń gbé pàǹtì ìyàwó mi. bàbá bra àti pátá rèé. ẹ kí ni problem ti ṣe kí ni ìṣòro ti tẹ́ ń bẹ̀. bàbá ẹ̀yin náà mọ̀ pé nílẹ̀ yorùbá kò dáa kí ọkùnrin máa fọ pátá obìnrin àti bra ẹ̀yin náà rí baba. ewọ ní. àṣàkáṣà nìyẹn ibi tí tẹ bá wà wà á fọ balẹ̀lẹ̀ á fọ pátá obìnrin á fọ pátá ìyàwó á bra ìyàwó ẹ̀ yẹ́sì ibi tí tẹ bá wà orí ò pé ṣé o fi pé bóyá èmi àti ìyàwó mi ànífẹ́ ra wa ni mo nífẹ̀ẹ́ ni mo nífẹ̀ẹ́ ni mo ṣe bá fọ kíní kò kò fọ́ sí mi èmi mo ṣe wílílì kí ni problem wo òṣì ọ̀rọ̀ ló bá mi sọ yẹn kí ni bá ń gbẹgbẹ bá ń gbẹgbẹ ọwọ́ ẹ idiot lẹ́ni. mo mú mo mọ̀ yẹn akọni náà kò kí ni yóò kó. wọ́n ní kó jáde kó lè mi kí kí ló kọ́ ẹ̀ kí ni yóò kọ́ ẹ̀ kí ni bí ti rẹ̀ kí ni bí ti rẹ̀ tó ń bọ̀ ọ́ ẹyẹ lóò ní baba ẹyẹ lóò ní gbóni lójú ẹkọ gbóni lójú. ó yà ó yà àti wà tẹ̀yẹ lẹ̀ jáde tó wà mú agbá ojú ẹ̀ àgbà kókó bọ pọ́ọ̀tì dáre kúrò mi sọ. kò bàbá kò ok wọ́n ní kò sọ. pátá obìnrin òde. àní wọ́n ní kò sọ fún mi ìdí ọ̀tá dáre wèrè. ṣé ìwọ ìwọ ìwọ ló fẹ́ máa ìwọ ló fẹ́ máa correct mi àbí ìwọ ló fẹ́ máa sọ tí màá ṣe fún wọ́ọ̀dù mi ẹ mo rán ìyàwó mi lọ ibi kìnnìkan ó dẹ̀ pariwo ìdí orí ẹ̀ ti dàrú. akíkẹ́ dúró náà kẹ́ ẹ eh, mò ń ṣe kiri eh, olórí tó kọ́ lórí kiri bí ìjẹun kó ní ẹ̀dá lu ó eh, idiot olórí burúkú wọ́n máa kọ́ mi ní kọ́ tí mo fẹ́ ṣe kọ́ chairman ẹni mo yìí jẹ́ chairman chairman ẹni mo jẹ́. gbádùn tó bá dé that double pack tó bá fún mo fi ṣe àwọn òkú rẹ. Ah, tí mo lè sọ fún ẹ. ṣe òsì àkílóye tó ń wo mi báyẹn mo dàgbẹ́ sára ni ẹ̀yin bíbù ẹ̀ tún dé o ẹ̀ tún dé o ó invite mi wá síbi kan pé kó dẹ̀ ń wò mí ó dẹ̀ ń wò mí bákan mo rí mo tọ̀ sára ni àbí mo dàgbẹ́ sára mi ò láìkẹ́ o nǹkan tí mo bá bá bí òun ni kó bá mi sọ ó dẹ̀ ránjú. òdi aṣọ ló wò bọ́ yìí náà kí ètí tiẹ̀ ń ṣé ìwọ jẹ́ olólùfẹ́ mi ẹ́ even kó tiẹ̀ jẹ́ òdi aṣọ ṣé kí ni problem ti tiẹ̀ níwọ̀nba àgbà tí ìyàwó mi bá ti sọ ẹ pé gbogbo nǹkan tí mi bá ti ṣe ó tẹ́ òun lọ́rùn kí ni problem ti ṣe ayé ẹ̀ mú wá ni àbáyé wife mi wife mi sọ pé kí n go ahead àbí ṣé ó ṣe kò lójú kí tó kúrò nílé ìgbà tí mo dẹ̀ bá jáde kúrò nílé ó sọ pé mo wà alright pé mo á sàn so kí ni problem ti ṣe jẹ́ kó rí ẹ pé o à kí ni bá mi sọ̀rọ̀ tó fẹ́ bá mi sọ jọ. ẹ ó dà pint òun bá bra ó ní mò ń bá fọ pint mò ń bá fọ pátá mo rò pé orí gbogbo yín ti burú ẹ dúró ná ṣé ilé ayé yín ni mo wà ní ẹ dẹ̀ fi mí lẹ̀ pẹ̀lú ti tèmi ẹ jẹ́ kí n live life mi now ẹ jẹ́ n jáyé orí mi mo ń jáyé orí mi ẹ dẹ̀ ń bínú kí ni problem yín mo bá kọ́ kíní kan ìfẹ́ ló wà ń bẹ̀ now ìgbà tó jẹ́ pé olùsíyín tí ẹ bá ti rí obìnrin kẹ́kọ̀ọ́ bá sùn jẹ́ ṣe kínní òun ló máa wà lọ́kọ yín ẹ nífẹ̀ẹ́ tọkọtọkọ mo fẹ́ yàwó mi tọkọtọkọ mo dẹ̀ ń fọ bra mo ń fọ pant mo ń fọ pant so kí ni problem ti tẹ ìwọ wèrè játijàti ibi tí mò lọ tí mo fi sọ pé mò ń ṣẹ́ pẹ̀lú táì mò ń lọ sọ́jà ni mo fẹ́ lọ rẹ ewédú àtẹ̀fọ́ ẹ̀fọ́ tí mo máa ṣẹ̀rẹ̀ rẹ̀ mo máa fi ata sí mo máa ṣe gbogbo olórí bó tẹ̀lé jẹ́ mbẹ́ torí pé ẹ̀fọ́ mi máa ń dùn gan orí ẹ̀ ti dàrú kí ni problem kí ni kí ni ìgbésí ayé aláyé kí ló fi kàn ẹ́ kí ló fi kàn ẹ́ rẹ fi ti ń ṣe tiyín ẹ ti ń ṣe ti wo mi ò wojú ẹ rí màá wojú ẹ màá wojú ẹ gidi gan kó jẹ́ kó o fẹ́ lára kọ́ bẹ̀. kò ní dá fún kò ní dá fún ṣe wọ yẹn o de o de ti yí kí ló fẹ́ láyé láyé má tún sọ̀rọ̀ ìyàwó mi mọ́ ìyàwó mi ò ṣẹgbẹ́ tí o bá ṣọ́ra màá ti kàwé lójú ó ṣe eré ni àbò lórí gbogbo sí ọ̀rọ̀ ọ̀rọ̀ inú tó lọ́wọ́ bá mi sọ́ọ̀tì ní ìyẹn wuli. Welcome. Uh, in uh, o tó wú ẹ̀. O tó wú ẹ̀. Ẹ̀yin náà rí ipò tó bẹ́ẹ̀. Uh, ṣé gan-an? Uh, ẹ jọ̀ọ́ ẹ má bínú tí máa ń lè béèrè. Ẹ jọ̀ọ́ wọn dáàdì yín kọ, àmì ìnáko yín. Ẹ wo lọ́ọ̀yà, ọlọ́run bá yẹ kí ọmọ rántí nǹkan tó ti bàyàn ọ̀nú jẹ́ sẹ́yìn. Nǹkan burúkú lẹ tún mọ́ mi rántí. Ẹ ṣàdédé la kúkú rí tán bẹ̀rẹ̀ sickness ìgbà tó yá wọ́n lose memory wọn tán fi kú so ìgbà tán ti wá kú yẹn mo rò pé ẹ mọ̀ ó ti ń ṣèmi nìkan ó yẹ kẹ́ ẹ understand àwọn ilé tí èèyàn méjì ti ń gbé tẹ́lẹ̀ tí wọ́n ń fara rora tó wá ti kéèyàn kan mo ṣe rò pé bóyá kí n kúkú ta kí n dẹ̀ fi owó ẹ̀ kí n fi kó òun lu yìí mo ṣe tíṣàlà títà. ẹ má bínú everything tèmi fi béèrè question tèmi ni pé ah, bí profession mi as a lawyer mo láti béèrè láti guide him through tó bá ní necessary um, uh, chief ní ti máa dé ní àwọn document kan tí ẹ máa fún mi ah, gẹ́gẹ́ bí ẹ jókòó. ok ok ok. tẹ̀gbọ́n ní ìdẹ́rẹ́ sí i ẹ mú ìkara yín comfortable ẹ jẹ́ ló bá ń gbé document sí i. ẹ máa wọrí ẹ ṣe gan mú kí. Madam. Yeah, okay, okay. So, since that the documents payment ọ̀la kó sorry sorry okay okay uh, payment ẹ máa wọ̀ as long as mo ti ní document lọ first thing tomorrow morning owó yín máa kún yín Ma worry. máa wọ̀ rí ẹ ṣe gan ah, mo àbí ṣe but ẹ̀yin náà má gbàgbé o láti fàkẹ́tì wíwá bí gẹ́gẹ́ bí chief ṣe So, as an agreement wà láyé àti chief. ẹ wo as soon as tó bá ti tẹ̀ mí lọ́wọ́ lọ́la ìrọ̀lẹ́ ọ̀la mo ti pack everything so kó tó dijọ́ yẹn gan chichi ni ilẹ̀kùn bíbá ẹ̀ máa. Ah, fine fine fine mo appreciate it ẹ ṣe gan mo appreciate ẹ ṣe gan. welcome. èdè ló lẹ́pa ẹ̀. ẹyọ kan twenty naira ní mẹ́ta fifty. ẹ wọn bọ ra mẹ́ta àmọ́ lórí àdéhùn ni ah. ẹ sọfẹ mi. Ah. ẹ jọ ń torí Ọlọ́run gbé nǹkan tó ń ṣe mí jù yẹn lẹ́jọ́ ẹ bá mi rà ah. kẹdẹ máa wà táwọn mo ti ń kiri ẹyọ kan péré mo tà ẹjọ́ ẹ bá mi rà. o sì wá mọ̀ mi ni o ká ló bá mọ̀ mi ni ìyá mi nìyá lọ́jà gbogbo mọ̀lẹ́tẹ́ nìbàdàn <laughs> iṣẹ́ bí ní sọ pé ló gbé wá sílùú èkó kọ́dà ìyá yìí ni mo gba ilé sí bọ́sì kọ́ta ni àwọn mẹ́jọ là ń gbé bẹ́ẹ̀ àwọn mẹ́jọ ni n wà mọ̀ pé wà ní ọ̀rọ̀ gidi báyìí lẹ́nu ìjọ yìí ọ n wà bọ̀ ra mẹ́fà. bọ́dẹ̀ ṣe wọ́n náà bì. mẹ́rin márùn-ún mẹ́fà ó ti pé ó ti pé. ọmọ mi náà yóò ó ti jọjọ kó o ti ó bá gbé ẹ ṣe gan. kílẹ̀ fọgbọ́n orí burúkú yẹn ṣé o fẹ́ sọ pé o gbọ́ látàrọ tí mo ti hàn àti. má bínú ìṣòrí bí mo ṣe gbọ́ ọ̀nà mọ́tò yẹn mo ṣe ń sáré bọ̀ ìpè kí wá sílẹ̀. gbẹ́ gbẹ́ gbogbo ẹnu ẹ̀sán ṣé o wọ wèrè. my dear má bínú my dear jọ. jíjọ tó ṣàfẹ́dá dúró síta wọ́n á òṣì ọmọ àlè. òtún rí iṣẹ́ òtún rí iṣẹ́. tán yányán tálá sẹ́ńdélé ìrọ̀ sàkẹ́ èrí mi o èrí mi o. dadi ekule dadi mo rán ní sàkẹ́ ọ̀rẹ́ ta ni. àǹtí àṣàkẹ́ mo rí mọ́. níbo lọ kiri. mo rí mọ́. níbo. ibi <laughs> tí mo kiri lọ. òun náà ló tó sẹ́yìn owó sórí àkáǹtì mi. bẹ́ẹ̀ ah, ni owó. èmi mú ọ jẹ́ n pé báńkì mánéjà mi náà jẹ́ n pé mánéjà báńkì mi náà ọ̀rí ojú ẹ̀ kúrókò mo rí wọn dáàdì. hello mr yusuf bó ni èmi náà ni èmi ni èmi ta àríjọ ni ẹlẹ́gùdọ́ mẹ́ta o bó lọ́fíìsì yín mo rí pẹ́ aláàtì mi náà ni òótọ́ ni ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́. ẹ dẹ̀ láti àṣàkẹ́ ló sẹ́ẹ̀dì owó sí yín dáadé. o lè wo n ah. bọ̀ náà ṣe ìmúṣẹ. jáde ṣé o mọ wípé o kò ń sọ mí lẹ́nu cause àwọn aládùúgbò wọn kò máa rí pé lẹ́yìn yìí ń pariwo ń pariwo ń pariwo bọ́tẹ́ ìpín kan tí máa tó fẹ́ pé kò ṣe ò ní ṣe èyí aṣọ tí mo ní kò fọ̀ ò fọ̀ compound tí mo ní kò gbá ò gbá màá ní kò tán lọ bẹ́ẹ̀ ò ní ṣe ọkọ rẹ̀ wọ́n náà tún wo jẹnẹrétọ̀ yìí mo sọ fún ẹ láti jọ ìpé kó o pe àwọn tó máa ń sáfìsì jẹnẹrétọ̀ yìí kó sáfìsì gba nǹkan wọn ó ṣe. olórí burúkú ọ̀nà ṣe oníṣọ́ lẹ́nu ẹ kí ló fẹ́ táwọn èèyàn máa sọ sígbà tó bá ń gbóhùn mi tí mo lè ti sọ fẹ́ tẹ́lẹ̀ pé nǹkan báyìí ni kò ṣe ẹ ṣé táwọn èèyàn bá dé sí kí máa fẹ́ pé nǹkan tí mo ti gbowó ẹ̀. má bínú olórí burúkú wò ni pípẹ́ lẹ̀ tí wọ́n ní kó gbá ògbà gbogbo aṣọ tí wọ́n ní kó fọ́ òfọ́. àṣàkẹ́ ẹ jọ láti wo ọmọ mi ló ráwòrán ní ilé ń gbé. bàbá àṣàkẹ́ bíi ti bá wò. àṣàkẹ́ ọ̀rí ni ṣebí wọ́n pẹ̀lú rẹ̀ lẹ́dúró eh. ìyẹjọ́ sọ̀rọ̀ ní sè. ìyàwó mi làṣàkẹ́ ẹ eh, eh, wife mi ni àṣàkẹ́ èmi lọ́kọ ẹ̀. ìyàwó ẹ ṣé ìyàwó ẹ ni. ọmọ tèmi ni. ẹ dúró ẹ dúró ṣe rí ìgbà tẹ wọ inú compound yìí wa ni mi ò rí èmi àtẹjọ sọ̀rọ̀ ọsẹ mi gẹ́gẹ́ ó kàn dédé disappear níbo níbo kí lè fi. arákùnrin máa ń dè é ẹnìyàn wò ti kú tani ìyàwó ti tèmi ò ṣàkúdáyà ìyàwó mi ẹ ẹ mọ iye oṣù iye ọdún láti ń gbé papọ̀ ni ìyàwó ti tèmi kò ń ṣe àkúdáyà ẹ ẹ má bàa mi sọ nonsense ẹ jẹ́ kí n wá àṣàkẹ́ my wife. bàdí àsúnjà tàbí mọ̀ ń bá kiri ṣé kìí jẹ́ kí mama ní ṣé bọ́dọ̀ mi ni mo wà bàjẹ́ mo bá jó mo ti kú ti pẹ́ mo mọ̀ ṣe o sọ́rí ìjọ kan ò léraléra ìra kankan bọ̀ ìra kankan bọ̀ wọ́n ló gbé wa. a jẹ pọmọ mi náà. mo mo ṣe sọ sí. hello daddy. hello ẹ ra sà. àṣà àṣà kẹrin olè ọmọ mi lónìí. kí ló ṣẹlẹ̀ mo rí pé inú yín dùn. àwo kó o nílé ìwé báyìí máa bọ̀ kó o ní káàmù máa bọ̀ máa bọ̀ máa bọ̀ owó owó ti délẹ̀. ẹ níjọ́ wo aroy yeah daddy i'm happy for you thank god all right èmi náà jọ yín ilé. ẹ mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé báyìí náà ní pẹ̀lú owó gidi ní kúkú owó wo ilé tiẹ̀ ọ̀tí ọmọ mi. ẹ ṣe wọ̀nyí mọ̀lẹ́bí mi tí iná ìní ìbàjẹ́ àpò eríire torí owó èlò ṣe á pè yín o òǹyà bàámu ṣe kí kálukú mú mọ̀ràn tí ra èyí tó bá ń lọ. ọdún mi sì ẹ̀fẹ̀ ká fowó ìṣe ni pé ṣẹ́rí mi ń tèmi ẹ̀rọ àgbà ṣọ́ọ̀bù kékeré fún mi à ń tata à ń tayọ̀ à ń tepo ó ti tó gẹ́ owó ti dé báyìí àbí ṣọ́ọ̀bù ni mo fẹ́ kẹ́ ẹ fi gbà mi o gbogbo ti dé ṣìkìṣìkì máa ń bì owó dé owó ti dé ṣọ́ọ̀bù kékeré ni mo fẹ́ ọjà wa kún ẹ̀ dígbì tẹ́mi fẹ́ ni àbí àṣàkẹ́. ìyá àṣà ẹ̀ẹ́ mo jẹ́ rẹ̀ lẹ́lẹ́wé ṣẹ́rí tí mọ́ mi sọ yìí ìyẹn náà wà ọ̀rẹ́ ìsìn bọ́ ní ọgbọ́n ọmọdé tèmi èmi ò bá wo ibi owó yìí bóyá kí dáàdi fi kọ́lé àwa náà bọ́ lẹ́gbẹ̀ẹ́ tenant pípẹ́ à ń sanwó lé kò yé mọ́mì mi ò sọ pé ìtẹ̀sọ yẹn wà ọ̀rọ̀ àìtó wà ọ̀rọ̀ àìtó mọ̀kọ́ tèmi kàn ń tọ́ láti sọ ni pé bóyá kí n pe àwọn ọ̀jọ̀gbọ́n tó mọ̀ ń palẹ̀ kíkọ́ ká gbé plan nílẹ̀ ká kọ́ nǹkan tó dáa tí ò ní tóbi jù tí agbára owó yìí máa ká ká dé rọra fi wájú ọkọ yọ ṣọ́ọ̀bù nínú ṣọ́ọ̀bù ẹ̀mú mi náà lè mẹ́yọ kan irú àwa yìí náà a lè fẹ́ já àǹfààní ẹ̀ dáàdi máa fa àwọn ṣọ́ọ̀bù sẹ́yìn wọ́n tún máa fi yẹn rí owó yìí nù ún àbí ẹ̀. ọmọ àríyọ ọ̀sìn ìfún mi lọ jáde ọ̀ọ́dà mi yẹn jẹ. ọmọ ah, mi ti ń jẹ́ lọ́s. ọmọ mi ṣe wí láti wò ẹ ǹlẹ́ o. ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ o. ẹ wà ọ̀rá ẹ bẹ wí. ẹ má bẹ̀rù ìdílé làwọn kì ẹ má ṣùjú rárá. ẹjọ èmi ò dẹ̀ ní fẹ́ jẹ́ kẹ́ anybody pariwo because àwa tí ẹ̀ ń wò yìí ó lè ní wá ẹrù rẹ mo ṣe ni tẹ bá lọ kígbe olè lásán ẹ má lọ kígbe olè o olè o olè tẹ bá lọ kígbe olè lásán gbogbo yín pátá máa parọ́ yes ìdánù ẹ̀gbọ́n ṣe rí owó tó wà lẹ́yìn òun là á gbà yes ọmọ àgbọn ẹ sànú mi ẹ wá ààrẹ ní láti pẹ́ níbọ̀dì àmọ́ tí ẹ bá lọ fọ́ǹbù a máa ṣe tí gbogbo ara àpò ìyá àmọ́sẹ̀ yìí ẹ̀gbọ́n mo fàjà fúlàbí àmọ́ta kẹsì òbí kalẹ̀ ẹ ẹ wọ́n mà mí gbé lọ ẹ sí ọ̀yà ẹni mi ò ẹrùkú ni mo ṣe àjẹ àjẹ owó àjẹ oh pa ah ìyàwó ládùúgbò ọmọ mi. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹni tó kú ti kú eyé èrò mọ́ta ọmọ tó wà lẹ́ẹ̀ni kẹjẹ karùn-ún káwọ́ bá máa ṣe tọ́ wọn ọmọ yòówù alẹ́ ìṣòwò ni mo tọrọ ẹ ó dá sí. àríyọ ló ta ọmọ ẹ wò. àdúgbò dídí owó yìí inú mi ń dùn yìí ń dùn mí inú ká tó ẹ ń wò mí ni ẹ ń wò mí nìran ni. dadi ẹ má jẹ wọn èmi ni. Dale. Dale. Olórí burúkú wo nìyẹn? Wèrè ṣébè mọ ìlú wa ṣe ń bíbá ìtòbí ọgbọ́n. Ẹ kíríkíkí ni nǹkan tó hápùn ó ṣàmọ̀ pé lóṣọ wa rọ́ọ̀bà ìgbé kíní kan mi ò kí ń gbélé ọyẹ wà a máa táwọn àgbòrò wèrè ní ẹni ibi mo ti ń ṣayé mi. Dale ọbẹ̀ ti sọ. Ọbẹ̀. Ẹ gbà wúwo yìí. ẹ kí ni mo fẹ́ fi lè ṣe. sori bàbá tó ń rí yìí àdírẹ́sì ibi tó ń gbé nílé so ní bank hall ó gba owó ńlá kan owó yẹ pọ́pọ́ ojú mi méjèèjì ló ti gbà wọ́n mi sọ pé mo tírẹ̀sì ẹ̀ délé àdírẹ́sì ẹ̀ ni mo kọ́ yẹn. ìwádìí tó sọ pé kí n bọ̀ wádìí mo béèrè o wọ́n fi ń yé mi pé ẹja ni kì í sàkàn bí kò sọ́nà bí kò má lọ. rárá wo jẹ́ kí wọ́n á sọ̀kan wọn fún ẹ sórí bí mo ṣe wà èmi á lọ síbẹ̀ màá lọ rè màá dẹ̀ bọ̀. òbí bàbá kalẹ̀. ẹ wọ́n mà mí gbé náà. ẹni mi o. ẹrù péré mu aṣọ. ìwọ ni mi ni èmi ni mo pàṣà kẹ. ilé pàtó mi. mi ò mọ̀ pé ìfàmà ń fàyà kò yá ó pé mo ti rí fà ni ìwọ òun ló wá fàmìlà kò yá báyìí èmi ni mo pa àṣà kẹ. He ìwọ èmi ọdún Ah! Ah! mi bẹ̀rẹ̀ sọ́láyà mi bẹ̀rẹ̀ ẹ̀yà ìlànà ìdẹ̀yẹ mọ́ra